omi ìtúrẹ́ nínú súrọ́tù nahal quran sixteen aya forty aláwọ̀ tún sọ ń bẹ̀ wípé ìnáma kọ̀wùlúnà lè ṣe yìí ìdá àrọ́dínáhù ànàkúùlàláhù ọlọ́run ní ọ̀rọ̀ wa fún ohunkóhun nígbàkígbà tá a ti gbèrò rẹ̀ a kàn sọ pé jẹ́ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ Allah ó lò fúnra ara rẹ̀. nínú súrọ́tùlẹ̀ An'am Quran six ayah seventy three wa huwa alladhi khalaqa as-samawati wal-arda bil-haqq wa yawma yaqulu kun fayakun qawluhu al-haqq wa lahu al-mulk yawma yunfakhu fi as-sur عالم الغيب والشهادة وهو الحكيم الخبير ṣẹ́túrí wàyá ọmọ yẹ kùn kún fàyà kùn àti ọjọ́ tó máa sọ pé jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ń tọ́ka síra rẹ̀ náà ní o. bákan náà nínú súra ali imran quran three aya fifty nine ọlọ́run tún sọ inna masala adam khalaqahu min turabin thumma qala lahu kun sẹ́ẹ̀rí pé gbogbo kún fàyàkúnnú kùránì tọ́lọ́ fani gbogbo Muhammad ọlọ́run ọba fi ń dojú ẹ̀kọ́ ara rẹ̀ ni ẹ tún lọ wo Ali Imran yìí kan náà Quran three verse forty seven níbi tí Allah ti sọ pé qalat rabbi anna yakunu li waladun walam yamsasni bashar walam yamsasni bashar qal kadhalika la yasha idha qada amran fa innama yaqulu lahu. Kun fayakun, ṣẹ̀tún rí báwọn. nínú Quran two aya one one seven Allah tún sọ nípa kún fàyàkùn wípé bàdí usamawa ti wọlé àrùdì wà ìdá kọ́dọ̀ amúrọ̀n fàyínàmá yakulu lahu kun fayakun, Allahu akbar. Gbogbo kun fayakun, nínú àlùkùránì ọlọ́run bá fún rẹ̀ o ẹ tún wọnú súrátù Yasin innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. gbogbo kun fayakun tó wà nú àlùkùránì láti kàbọ̀ ọ̀tà yìí súrátù Yasin ẹsẹ̀ lẹ́ni súrátù Baqara okay súrátù Yasin Quran thirty six ayah eighty two ẹsẹ̀ lẹ́ni súrátù Baqara Quran two ayah one one seven ó dèjì suratu ali imran Quran three ayah forty seven ó dẹ̀ta suratu ali imran Quran three ayah fifty nine ó dẹ̀rin sura al Quran six ayah seventy three ó dàrún nahal Quran sixteen ayah forty ó Surah sura mariam Quran nineteen verse 35, five sura gọ́fìr quran 40, aya 68, Odeje ó dẹ̀jọ gbogbo kún fáyà kún tó wà nínú àlùkùránì ọlọ́run ló fúnra rẹ̀ ni kò fún muhammad sallallahu alayhi wa kò sọ pé adama ló ní kò ní núhù ló ní wa sọ pé anabi ibrahim ló ní faya Allah subhanahu wa ta'ala kò sọ́ǹbì kankan rí wípé ànábì Musa ó ní kún fàyàkùn bákan náà Allah subhanahu wa ta'ala kò sọ́ǹbì kankan rí wípé Isa ọmọ Mọ́ríyàmà ó ní kún fàyàkùn paríparí rẹ̀ Allah subhanahu wa ta'ala kò sọ wípé ànábì wa Muhammad ó ní kún fàyàkùn ẹ wá wo Mirza Gulam Ahmadu ẹ wo Mirza Gulam Ahmadu. Mirza Gulam Ahmadu Kọ̀díyání ọwọ́ á ní ọlọ́run fún òun ní kún fáyà kún pé òun lòun ní kún fáyà kún ìnàmọ́ amúrúkà ọlọ́run bá a sọ̀rọ̀ pé ìnàmọ́ amúrúkà àṣẹ rẹ̀ ìlà àrọ́ tàṣe á nígbàkigbà tó o bá gbèrò kinní kan à ń tẹ̀kú lálàhùú òun ni kó o kàn sọ pé kún jẹ́ bẹ́ẹ̀ fáyẹ̀ kùún ó sì máa jẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ dákun ọ̀dọ̀ talẹ̀ tí máa ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ à ń wo ni wọ́n máa sọ pé máa bọ̀ o bàbá kan bẹ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ àwọn náà sọ́ra ṣe é rí i pé Gùlàmù Amadu ọkàn ń pèrè mùsùlùmí ni kì í se mùsùlùmí ẹ wá máa gbọ́ kún fáyà kún lillahi wahda Allah nìkan ló ní Allah nìkan ló ní lillahi li amúrù mi nkọ́bílì wà mí báádì kọ́lọ̀ tó dá wa òun ló ní àṣẹ yẹn lẹ́yìn ìgbà tó dá wa tán òun ló ní àṣẹ yẹn kún fáyà kún ò jẹ́ tẹnìkankan rí. lẹ́yìn àlọ́ o ìsọkúsọ lélẹ́yìí jẹ́ o látọ̀dọ̀ Mirza Ghulam Ahmadu Qadiani ẹja tẹ̀wájú. nínú àyà tí Mirza Ghulam Ahmadu tí ó tún lọ jí mú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nínú alukur'an òun náà ni àyà yìí inni la ajiduru inni la ajidu riha yusuf laula antufanidun ọlọ́jìmú ni o ibi tó ti jìmú rè ó jìmú nínú ó jìmú nínú súra yusuf nínú súra yusuf quran twelve verse verse 94. Verse 94. níbi tí Allah ti sọ pé wàlámà fásọ̀látìlì ìr kọ́ọ̀lá àbúhùm inni la ajiduri ha Yusuf láwùlà antufanidun ọwọ́ àlọ́ mú inni la ajiduri ha Yusuf láwùlà antufanidun ọwọ́ ajimu ó jimu wá sínú súrà tiẹ̀ àlèsìtá fún ìjọ rẹ̀ ìjọ amadiya. ọ̀gbẹ́ni mirisa gulam ahmadu jésù kristi ìjọ amadiya mẹsáyà ìjọ amadiya mọ́ríyámù ìjọ amadiya ànábì ńlá ìjọ amadiya. òjíṣẹ́ ńlá ìjọ amadíyà afànábì jẹ ìjọ amadíyà ìmáàmù màdí ìjọ amadíyà ó tún lọ jí nǹkan mú o nínú alukur'an ó ní Allah subhanahu wa ó sọ ááyà yìí kalẹ̀ fún òhun, sínú súra òun súra al-istiftah fún ìjọ rẹ̀ ìjọ amadíyà. ó ní ọlọ́run sọ pé alam taro kaifa fa'ala rabbuka bi ashabil fil alam taro kaifa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil alam yaj'al kaydahum fi tadlil ẹ̀yin mùsùlùmí ṣe rí báwọn ṣe kó jí ni ó lọ jí àyà kìíní àti àyà kejì nínú súrọ́tùlì fíìl quran one zero five àyà àkọ́kọ́ àti àyà ẹlẹ́ẹ̀kejì ibi tí mirza gulam ahmadu ibi tó ti lọ jí nìyẹn ibẹ̀ ni Allah ti sọ pé alam tarọ̀ kaifa alam tarọ̀. كيف فعل ربك bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil sura al-fil 105 آية 1 àti aya 2 ṣe é rí i pé o lè ní mirza gulam ahmadu báyìí o kí ló jí ó jí àwọn aya al-Qur'ani ta ló jí fún ó jí fún àwọn ìjọ rẹ̀ amadiya jamaa aya mi tún retí mirza gulam ahmadu tún jí mú làkọ́dínà sọ̀rọ̀ kúmu lọ́hùn bíi badirin wà ń tún máa dìlà làkọ́dì nà sọ̀rọ̀ kúmu lọ́hùn bíi badirin wà ń tún àdìlà. ó jí mú ni o ó jí mú ó jí mú ni ibi tó ti jí mú rè sura ali imran quran three ayah one twenty three ali imran chapter three ayah one twenty three Allah subhanahu wa ta'ala sọ wípé wàlàkọ́dínà sọ̀rọ̀ kúmùlọ́hù bíbádìrín. وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون ṣẹtìrì báwọn ibi tó ti jí mú nìyẹn o ibi tó ti jí mú nìyẹn o wàhálà kọ́ dídà sọ̀rọ̀ kú mú lọ́wọ́ bíi badirin wà á tún àdílà tún àwa lọ jí làkọ́ dídà sọ̀rọ̀ kú mú bíi badirin wà á tún àdílà ó jí láti inú àyà yẹn àyà sura sura alimron quran three àyà one two three. mirza gulam amadu jésù kristi ìjọ amadiya mẹsáyà ìjọ amadiya maria ìjọ amadiya ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà afànábì jẹ ìjọ amadíyà ìmáàmù màdí ìjọ amadíyà ó tún bọ́ sínú ní wa ó tún lọ jí áyà tá a fẹ́ kà jáde látinú ìwé rẹ̀ yìí wípé kúlù. Cool. láwùkánà mìíràn dìgọ́ìrì láyé làwàjádìtún fíhì ẹ̀kìtìláfán kẹsì rọ. kúl láwùkánà mìíràn dìgọ́ìrì láyé làwàjádìtún fíhì ẹ̀kìtìláfán kẹsì rọ. ó jí ni ó jí ó wá panẹ́bí tiẹ̀ ó jí ó panẹ́bí ibi ó ti jí rèé. Suratul Nisa Quran 4, aya eighty ibe ibẹ̀ ló ti jí. Sura An-Nisa Quran 4, aya eighty two ibi tí Allah ti sọ pé afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghairi llahi lawajadu fihi ikhtilafan kathira afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghairi llahi lawajadu fihi ikhtilafan kathira. ibi tó ti jí o. Mirza Gulam Ahmadu ó tún jí àyà míì ó sọ nínú ìwé rẹ̀ Al-Istiftah orúkọ súra ẹ̀ náà nìyẹn ó ní wàá tá a ní malam yúùta ahadun minal alamin wa atani ma lam yuta ahadun minal alamin ó jí ni o ibi tó ti jí rèé sura alimahida quran five aya twenty ibi tí Allah ti sọ pé wàá ibi kọ́ọ̀là musa lè kọ́ omi yìí ìyá kọ́ omi. اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين وآتاكم ما لم يؤت أحدا من العالمين هو لو wà àtà ní mọ́lámúyúta ahadun mínàlẹ̀ alamin ṣe rí i pé ògbólógbò ajíṣẹ́ oníṣẹ́ jẹ òní mirza gulam ahmadu. ijo amadiya amadiya jamaa amadiya movement amadiya kọdíyaníyà amadiya lahọríyà ẹ wa wá wòran ẹ tún wá wo ẹ̀sìn ọ̀gá yín olùdásílẹ̀ ìjọ yín jésù kristi yín mẹsáyà yín màríà yín ànábì yín òjíṣẹ́ ńlá yín ìmáàmù màdí yín ẹ̀yin ìjọ amadíyà Amadiya Jama'a Amadiya movement Mirza Gulam Ahmadu kọdiyani. ẹ tún Nsọ ó ọlọ́lọ́ fún òhun. sínú súra rẹ̀ súra alistifta fún ìjọ rẹ ìjọ amadiya amadiya jamaa amadiya movement amadiya kọdiyaniya amadiya lahoriya ó ní ọlọ́run sọ pé yasin innaka laminali murisalin ala siroti mustaqim tanzilali azizi rahim. Ah. ìjọ amadiya ẹ̀ ẹ tíráyì o ọ̀gá yín ọgá tíráyì yín ó tíráyì tọ̀gá yín kínní kan lọ Sunday àbí ń pè ògbólógbò olè kan tí ti lọ òun ọgá yín tún ju lọ torí pé dúkìá àwọn èèyàn lòun ń jí ngbà náà ọ̀gá ti yín dúkìá ọlọ́run gangan ló ń jí. Yàásín tọ́lọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún òun yìí ẹ̀wọ̀n ibi tó ti lọ jí o Quran thirty six ní Súràtù Yàásín ó wá jí àyà àkọ́kọ́ ó jí àyà kẹta ó fò àyà kejì. aya àkọ́kọ́ ó jí aya kẹta ó jí aya kẹrin pé jí aya karùn-ún ó jí ọlọ́run sọ pé yasin wálíkùrí ánílé hakim ìnaka laminale murisalin alasirotin mustaqim tanzilale azizi ibi tọ́gà yín ti lọ jí nìyẹn ó lè ó lè ó ń jí kùránì ó ń jí kùránì. àyà mi tún rè tí ọ̀gbẹ́ni olóògbé tó kúkú kọ́lẹ́rà mirza gulam ahmadu olùdásílẹ̀ ìjọ amadiya ó tún lọ jí àyà yìí iná sàmáwá àti wàl àrídọ̀ kánà rọtíkan fàfàtàkùnà hùmá ó jì ní ibi tó ti jí rèé